خير لهذه هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. àpẹ́fọ́lọ́ ọba alékún ìkẹ́ ọlọ́run orí àjẹ́jẹ́ tán ọlọ́run wọ́n bá àríwá Muhammad sallallahu alaihi wasallam tafsiru Qur'an a ti parí al-muqaddimah ọ̀rọ̀ ti síwájú lórí tafsir a sì àlàyé àwọn ọ̀nà tí ọmọ ń gbá bí tó al-Qur'an a sọ ọ̀nà tí ó lálàáfíà nínú àwọn ọ̀nà yìí a sọ yìí tí tó lálàáfíà nínú àwọn ọ̀nà yìí nínú àwọn òṣìṣẹ́lọ́mà yìí nínú àbínà tẹ́ẹ̀bù kẹ̀ rárá ilé ọmọ fúkú tẹ́ẹ̀fù làbílẹ̀ tó wọ́n sọ́rí o ìdánsí ọ́ gbàgbé nígbàtí adó ní ọdún tó lọ suratu Al-Imran ibẹ̀ ni a ti dúó a ti dárí tafsiru wa adó ní Twenty One àyà ogún Ati ẹyọ kan ibẹ̀ náà ni àti dúó àwa bẹ́ẹ̀ níbi àyà 21 láti bẹ̀rẹ̀ inshallah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب عليم أولئك الذين حبطت أعمالهم في الدنيا في الدنيا والآخرة وما لهم من ناصرين الله أبا صنع القرآن الكريم قل إن الذين يكفرون بآيات الله dágbájú àwọn tí wọ́n ta láìgbàgbọ́ bí áyàtì láì pẹ̀lú àwọn àmì ọlọ́run ọba bí áyàtì láì pẹ̀lú àwọn òfin rẹ̀ ويقتلون النبيين wọ́n ti ń pa àwọn ànẹ́bí ọlọ́run tọ́lọ̀wọ́n bá ránṣẹ́ sáyé wọ́n tún pa wọ́n bèèrè rí hapkì wọ́n pa wọ́n lọ́nà tí ó tọ́ ويقتلون الذين يأمرون بالقسط من الناس wọ́n tún wá ń pa àwọn tó yá sí pé wọ́n tún ń ṣe wáàsí tí wọ́n ń pa àwọn èèyàn láfẹ́ dáadáa nínú àwọn èèyàn táwọn òkè ṣe ànábì ọlọ́run wọ́n tún pa wọ́n bàbá ṣèrè rán bí àdáàbìnrin alim ọlọ́run bá ní àwọn tí wọ́n bá rí bẹ́ẹ̀ ìwà nábì bá mi fún wọn nírò bí àdábìn àlì pẹ̀lú ìyà ẹlẹ́tẹ̀ ìró ni wọ́n jẹ fùláìkì àwọn tá a sọ wọ̀nyí alẹ́dínà hábìtọ́ ti àmàlùmù fi dúníyà wà lè àkírọ̀ òun làwọn tó yá sí pé gbogbo iṣẹ́ wọ́n ti ṣe pátá láyé ó ti bàjẹ́ tàlùkìyàmà wà máa làhùn min nasirin kò sì sí olùrànlọ́wọ́ kankan fún wọn tí ó ràn án lọ́wọ́ níbi ìyà ọlọ́run ọba lálùkìyàmà ọlọ́run nínú lẹ́dí náà yakfuruna bí ayatillah ọlọ́run bá ń ròyìn àwọn yẹ̀húdí ọlọ́run bá ń ròyìn wọn fún wa àwọn ìyẹ̀wú tó lọ́run bá ń ròyìn ayà ẹ̀ tí kùránì bá ti ń sọ tí bá ń fún wa nírò nípa àwọn tí wọ́n ti rí kọjá lọ tí bá ń fún wa ń rò pa wọn ó fẹ́ ká kẹ́kọ̀ọ́ látara wọn ni tó bá yẹ pé wọ́n ṣe nǹkan tí ò dáa irú nǹkan yẹn ó fẹ́ káwà jìnà sí kámọ́sí yóò máa wá jẹ́ ẹ̀kọ́ fún wa tó bá jẹ́ pé tí wọ́n ṣe àwọn tí wọ́n ṣe nǹkan tó dá nínú wọn ó ń sọ fún wa káwà náà ṣe irúṣẹ́ bẹ́ẹ̀ àmọ́ táwọn Yẹhudi ní ń sọ innal ladhina yakfuruna bi ayati llah dájúdájú àwọn tí wọ́n ya gbèfè rí pẹ̀lú òfin ọlọ́run ọba ayati láì àmì ọlọ́run ń pè bẹ́ẹ̀ àmì ọlọ́run ọba ó sì pé méjì sábà ní ayati láì àwọn àmì ọlọ́run méjì ni àkọ́kọ́ àwọn aya alkohan àbí àwọn ọ̀rọ̀ òfin tí àwọn ànábì wọn tí wọ́n ń sọ fún wọn àyà ọlọ́láka àyà ẹlẹ́ẹ̀kejì àyàtù kàuníyà òun làwọn nǹkan tá máa rí nílé ayé ń bẹ táàmù tí a sì máa bẹ̀rù ẹ̀ irú rẹ̀ ní sánmà ó tó kí ẹ̀kọ́ náà bá ó sì tó bẹ̀rù nínú rẹ̀ nílẹ̀ ó tó káàkọ́ ó sì tóbi ó tó bẹ̀rù kọ́dà nínú rẹ̀ ní àwa gangan fúnra wa nínú àwọn àmì ọlọ́run ni táàmù ọba ń bẹ wà afala tubsirun ọlọ́ọ̀bá ní látara ara yín gangan afala tubsirun ó yẹ kẹ́ ẹ lè ronú látara yín ìrònú látara yín ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ọlọ́run bá ń bẹ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ọlọ́run bá ọba lágbára ni ẹwà nǹkan tó ṣe sára wa ọ̀la ń sọ ní jáde mo ní fi ń jáde ọ̀rọ̀ tí èdè tí ò bá sì gbọ́ èèyàn lè rí sọ bá ṣe ń iná sá ń pariwo bàbá gbé ẹnu ṣe tí èèyàn bí ò bá gbọ́ Yorùbá ariwo lásán ni ó máa gbọ́ wá kí n pọ́ yóò tún súnmọ́ yàyín náà ni wá kí n pọ́ yóò súnmọ́ kí ó fà á kò gbọ́ látara èdè ó yẹ ká gbà fọ́nà èdè kún ayé bá ní ti ń gbọ́ gbogbo ẹ̀ wà fi àǹfùsì kún afala tó fi ṣerú bá a ti wà ní mọ́sálásí yìí gbogbo èdè tí ń bẹ láyé bá ti pọ̀ tó yìí èdè tí ń bẹ láyé pọ̀ jù bá ń lọ kí gbogbo wa wá ti á pọ̀ yìí káwá lédè wa òjò ra wa èdè ọ̀tọ̀ọ̀tọ̀ là ń sọ lẹ́ẹ̀kan náà kámára tọrọ àdó ọlọ́run ọba lẹ́ẹ̀kan náà láyé kan náà kámára tọrọ àdó ọlọ́run ọba ní nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ yẹ́sìn ẹ̀ irú àwọn kan báyìí mí ní àyàtì láàyè látara àmì ní táàbù mọ̀pọ́lọ́ wọn bá ń bẹ wọ́n fi àǹfóṣe kún afẹ́lá tó lè ṣerú so àyàtì lálẹ́ yóò náà ẹ wá rí ọmọ wa ní iná lẹ́dí iná yẹ kúrúùn dájọ́jú àwọn tí wọ́n ya gbèfèrí tí wọ́n ṣaláì gbàgbọ́ bí àyàtì láàyè pẹ̀lú àwọn àmì ọlọ́run èyí tí ìbá jẹ́nu méjèèjì ajẹ́ pé bí ẹ bá tako àyà òfin kan nínú òfin ọlọ́run ọba gẹ̀ẹ́fẹ́ ilé ń tọ̀run bí ẹ bá ti kíni yìí bí ẹ bá tako àyà kan àyà kan hayatun wahida fil Qur'an ẹnìyẹn káfìrí ni tó lọ́wọ́ ni innal ladina yakfurun bi ayati Allah kò mí lè kó pọ̀ àmọ́ àwọn Yahudi yẹ̀kùrú nàbí àyàtì láà àwọn àmì àwọn àyà àwọn ọlọ́run ọba tí wọ́n gbàgbọ́ ó pọ̀ bàbá rẹ̀ tó náà pẹ̀lẹ̀ mùsùlùmí lónìí tí ń kírun tí ń gbáwẹ̀ wọ́n máa dáàlì tó ti bẹ́ẹ̀ kẹfà ọ́ bíbájẹ́ àyàtì òun náà wá takò àwọn àmì kan àwọn àmì ọlọ́run kò bá jẹ́ àmì tí kò hánì ni àbí kó bá jẹ́ àmì kan níyà ni dèbè ilé tàn ọlọ́run bá ní wọn ò bá ma bẹ́ẹ̀ wàyẹ tùlú na nàbì yìí wọ́n takùtọ̀ lọ́n wàyẹ tùlú na nàbì yìí wọ́n wá bá débi kí wọ́n tún pa àwọn ànábì wọn àwọn yẹ̀wù dín ní wọ́n pa àwọn ànábì wọn. kọ́dà tèvèrè hàkì ọ̀nà ẹ̀tọ́ náà fi ń gbà pa wọn. kò dá kí yẹn pa àwọn ànábì ọlọ́run kò dá kí yẹn pa èèyàn lásán kátó wá níta ní àwọn ànábì ọlọ́run ajẹ́ pé tọ́nà wọn bá fi mẹ́sàn yìí tó pé tùlú na nàbì yìí bìwé hákí wọ́n ń pa àwọn lọ́nà tí ó tọ́ ó ní wàyẹ́ tùlú na lẹ́dí na mòrú na fi àwọn èèyàn sí dáadáa pé dáadáa rèé ẹwà sí àwọn tí wọ́n máa ń léèyàn jìnnà kúrò níbi àìdá wọ́n tó pa wọ́n àwọn lẹ́yìn ni al-ulama àwọn àfáànù àwọn àfáà tí wọ́n dúró déédé kéèyàn pa èèyàn ẹ̀ṣẹ̀ ńláńlá ni o àti kéèyàn tó pa àwọn àfáà náà ó tún burú jáì ìwọ tí wọ́n rán sáfàá subhanallah gbogbo kìlọ̀ yìí náà a ti nínú àwọn mùsùlùmí náà ń pa àwọn àfà láwọn àfà tí wọ́n dúró déédéé wọ́n pa wọ́n Sheikh Jafar ní Kaduna wọ́n pa ní àwọn náà wọ́n wà náà wọ́n alladhina ya'murun bil qisti Sheikh Jafar àwọn àfà làwọn yóò wọ́n pa ni ọlọ́run ti ṣèkìlọ̀ fún wa inú tó fà á táwọn yẹ̀húdí tí wọ́n fi ṣẹ́rí burúkú wallahi wọ́n pa ọlọ́run àwọn tó wá dúró déédéé náà nú àwọn àfáà àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ òdodo tí wọ́n pe qala Allah qala rasul wọ́n ara tó jẹ́ kí yẹ̀wò ọba ọlọ́run ti mùsùlùmí lásán ìgbọ̀rọ̀ pa kámọ́lẹ̀ pa anábí ọlọ́run kámọ́lẹ̀ pa àfà tó dó dédé ẹ gbọ́dọ̀ agbẹ́ tó pa mùsùlùmí lásán ni olúwa ni man qatala mu'minan muta'ammidan fajazawuhu jahannama khalida fiha wa ghadaba Allahu alayhi ọlọ́run tó fojúlẹ̀ ká pamòmìní ó pamòmìní ẹ̀hẹ́ ó wọ́n mọ́ náà pa ni ọ̀yẹ̀zẹ́hù jahannam ọlọ́run ní owó náà jahannama khalida fiha bí o bá sọ́ra kò ní jáde mẹ́ wọ́n gọ́dọ̀bọ̀ lọ́wọ́ àlèyé ẹ̀rọ̀kùn sígbólé tó ní ìdìmọ́ ọlọ́tún wà gọ́dọ̀bọ̀ lọ́wọ́ àlèyé òun tó bínú sí ẹnìkan lè wọ́n náà bí ẹ̀bá ṣe tọ́nà bá bínú sí èyí ò gbọ́dọ̀ pa mùmìnì mùmìnì nù èyí lásán gẹ èyí gbọ́dọ̀ pa kọ́dà kó mẹ́jẹ mùmìnì kọ́dà kó jẹ́ gẹ́fẹ̀ẹ́rí àgbọ̀rọ̀ pa bigeri esh bigeri haqqi àgbọ̀rọ̀ pa ordinary èèyàn náà kọ́dà bí èsè mùsùlùmí àmọ́ ó burú jù ra wọn lọ man bẹ́ẹ̀ ọlọ́ni ma ń kọ́ta la nẹ́fẹ̀ ẹni bá máa máa tó pa ẹ̀mí kan ẹ̀mí kan yálà mùsùlùmí ní yálà kí ni yìí abọ́jẹ́gbẹ́ fèrí tó bá jẹ́gbẹ́ fèrí tí ò lẹ́tọ́ láti pa ọlọ́ni fákà annahu fákà annama kọ́ta la nasa jami'a bí ìgbà kó pa gbogbo ayé ronú bó ló ṣe rí bẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba khalaqana min nafsin wáhìdà bá a ti pọ̀ tó láyé lónìí wọ́n ní nàìjíríà kìnnìkan mílíọ̀nù wa wọ́n làwọn india kìnnìkan kìlàwọn náà bá a ti wá pọ̀ tó ní ọ̀rọ̀ jìnnà min nafsi wahidatin látara ilé kan ní kẹ́nìkan wá pa ìlú ìjọ náà kẹ́nìkan wá pa ànábì ádámà kéèyàn pàjọ náà ẹwọ agbó àwọn tó pa subhanallah ẹtùbá ẹpín sẹ́tọ̀ ń gbánu kọ́ pààyàn ó ṣe rí ẹ̀tọ́ ẹ pé iṣẹ́ tó ń gbà iṣẹ́ payanpayan ní wàláì lọ túbá làtẹ́tìnà tó mi rahmatillah méjì jákàmù náà bí orí ọlọ́run ìyá rẹ̀ lọ́gbọ́n kí yẹn pa èèyàn kọ́dà ọlọ́run ọba pàtàkì ẹ̀mí púpọ̀ lára àwọn mọ̀kọ́sìlù ṣẹ̀ríà èròǹgbà tọ́lọ́run ọba fi gbé òfin kalẹ̀ márùn-ún ni lára àwọn mọ̀kọ́sùrù àṣẹ̀ríyá in tó fà tọ́nà tọ́kúrá òfìrè torí nǹkan márùn-ún tọ́nà wá sọ títìlámù wá sọ òun lọ́nà ti gbé ṣẹ̀rí àkalẹ̀ àwọn tí wọ́n dákàmà tí wọ́n tó yẹ́kọ́ nǹkan wo ìsìlámù lókèrè tí wọ́n wọnú islam tí wọ́n bí islam ṣe jẹ́ àwọn ẹ̀nà máa ń pe mùsùlùmí lẹ́kọ̀ọ́ tọ́lọ̀ ọ̀bọ̀ pè wọn nínú èròǹgbà tọ́nà ọba tó fi gbé ṣẹ̀rẹ́ àkálẹ̀ lèṣẹ́fì dìí lèṣẹ́fì àdìí láti wá dáàbòbò ẹ̀sìn òun ló fi gbé òfin kalẹ̀ láti wá dáàbòbò ẹ̀sìn wọ̀n náà àti ẹ̀mí wọ̀n àti làákàyè walmal àti dúkìá wa wòlẹ́d àti jọmọlúwàbí wa torí ẹ̀ ní òkèkí wa láti wá dá gbogbo ẹ̀sìn ó lẹ́mkí wa láti wá dá gbogbo làákàyè wa ó lẹ́mí wa náà ti sílẹ̀ wọ̀ fún ọ kọ́ mọ́ mú gbogbo tó bá lè kíkí làákàyè ó yí sódì ló jẹ́ ìwọ̀ kò ní ọlọ́ọ̀lá àmọ́ ya ẹ báyìí ti yí ọkọ̀ báyàn wèrè òun yàdá lọ́wọ́ òun dá kanmọ̀ ó ti mọ̀mú kú mọ̀ ti gbó àti wá sọ dúkìá wa òun là níbi sallallahu alaihi wasallam ó ń tẹ́ nìkan bá wá bọ́ tó ń fẹ́ dúkìá lọ́wọ́ rẹ ni wọ́n gbé e fún bẹ́ẹ̀ bọ́ ó ní akọ́ tó bá dúkò fẹ́ bọ́jà anábìrì faqatiluhu ọ̀nà bàjà tó bá pọ́ ma ń ta shahid wọ́n ti kú shahid nínú wọ́n fi lè pọ́ pàtẹ́ ń jà lọ tó bá pa wọ́n wà fi náà òun ti rí wọn wọnánù àwọn afáwà ti àlàyé o kéèyàn ti làákàyè wọ́n tó lè bá bọ́ tó ló fẹ́ gba dúkìá rẹ̀ ohun tó mú lọ́wọ́ wo sí bẹ̀rẹ̀ ọ̀tí ẹ̀ náà <laughs> bàbá àdúgbò náà àdíjì àdíjì ọ̀tún ti gbọ́ ọwọ́ àrùn ọwọ́ àgbẹ̀mọ̀ sí ọ ọwọ́ lọ bá bá pẹ̀lú bẹ́ẹ̀ ọ ẹ̀mí ara ẹ̀ tèrè nù àwọn ọ̀pẹ̀ ọ̀rọ̀ àná mẹ́ta fún níbi ti ni àwọn ntọ́ mú lọ́wọ́ ṣe tí wọ́n ti nìyí mú lọ́tẹ̀ bẹ́yàn bá tó gbé dúkìá èèyàn tó gbé dúkìá èèyàn wọ́n ní ẹsẹ̀ kiri wọ́n ní ẹgbẹ́ lọ́wọ́ ẹni tó yẹ pé ó kú sí ó fi ti ẹ̀ tayọ pé ká gba dúkìá lásán amúrọ̀bà lòun kí n dájọ́ amúrọ̀bà ìdájọ́ kan ní yẹ pé wá amúrọ̀bà àti kókè ẹ lè pa lẹ́ẹ̀kan náà àbí kẹ́ pa díẹ̀díẹ̀ ẹ lè gé ọwọ́ ẹ̀ ọwọ́ ọ̀tún kẹ́ gé òsì òsì kẹ́ fọ́ lójú kan kẹtọ́ wá kàmá gbélébù ẹ pàdé ẹ̀dí ẹnu ẹ máa ń lẹ́ lóko àbí ìbọn sí eku àmọ́ ọba àdájọ́ rẹ̀ nù àbí ti máa ń ta kókè àbí gbé kókè àwọn tó ń ta gbó ìdájọ́ wọn nù sẹ́yìn ọmọ wọn tó fún náà lójú dẹ́yìn oṣù wọn lẹ̀ àti wàá dáàbò bo ọmọ ọmọlúwàbí yàn ìsìlámù àwọn ọmọ ẹni àníbi ní ọ̀nkútìlá mọ̀nkútìlá dúnà ọ̀rìndìhí fọwọ́ ṣẹ̀hìn àníbi ní ẹgbẹ́ bọmọlúàbí rẹ̀ eré rẹ̀ wọ́n pa sí kò fẹ́ kọ́ bọmọlúàbí oúnjẹ àníbi ní ṣẹ̀yìdí kan fẹ́ bá ọmọ rẹ̀ sùn rẹ̀ kan fẹ́ bá ìyàwó rẹ̀ sùn rẹ̀ wọ́n ní kò sí ti jẹ́bẹ̀ wọ́n á pa ọ́ anta ṣẹ̀yìd ṣẹ̀yìdú ni ọ́ kèé ṣe ní wákú tó ju ogun nìkan ní ṣẹ̀yìdí ìdájọ́ kọ́dà kò ju láwọn lọ ẹni tó fún ojú ogun ìgẹ́ ṣẹ̀yìdú rẹ̀ ojú tí àwọn tá yìí lọ ikú ṣe láwọn náà kú àwọn olùjáde lọ látara ẹ̀mí ni akànrí àwọn eléyìn lérí ni lára àwọn ọmọkọ́sìdù ṣẹ̀ríà ó ní ìdáàbòbò tá ní ẹ̀mí ẹ̀mí èèyàn ní ìbàjẹ́ òun ló fi jásí pé béèyàn kò sínú ṣẹ̀ríà pé mo tètè pààyàn kọ́ wa máa lọ bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà kò sí yẹ́ bẹ́ẹ̀ bí Islam ṣe dá bó ṣe Islam ṣe dáàbòbò ẹ̀mí tó táwọn kan tí wá sọ ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn kẹ́mi ọmọ ẹ̀dẹ́ kò tó ẹ̀mí etí tán lẹ́mi wọn àwọn èèyàn kan bá lọ́rọ̀ tí ò tó bíyàn bá bá ń kọ́lé lọ́wọ́ ọwọ́ ń gbé sọ́kàwé àbọ̀ ọ̀gbẹ́ kànga ẹ wá dá nǹkan bò ẹ tó máa fi dénjà sí ẹ pé dénjà tó fẹ́ pé mọ̀ pé dénjà tó ògùn ẹ kọjá mọ̀ pé ní à ah, nǹkan bẹ́ẹ̀ yàn ẹ ṣe bẹ́ẹ̀ òun wá mú yóò tẹ̀ ẹ̀fọ́ mú sí ni wọ́n á mú sí yóò mú sí yóò ó bá kó sínú kànga tẹ́ ń gbẹ lọ́wọ́ òun bá kú síbẹ̀ ta ló lẹ́bi ta ń lẹ́bi jẹ̀mọ́ nínú làákàyè wa ọmọ sí ni aláti dàkan bò afọ́nà fi dẹ́njà sí òun mú wa mú yóò lọ́sàn-án gẹ́gẹ́ ó tó bẹ́ẹ̀ ṣe pọ́tà ẹ bá dé bẹ́ẹ̀ wọn ní dáwọn tí àwọn erílẹ̀ wọ́n sàgbẹ́ lọ́sẹ̀ dandan wọ́n kó bẹ́ẹ̀ ṣẹ̀rí ọ̀fẹ́ gbọ́ ọ̀pá erílẹ̀ ń pẹ́ ẹni bá pààyàn bìkó irí amẹ̀dì ẹni tó bá pààyàn tó ṣe gbìyànjú tó fi sí pààyàn kò lọ bẹ́ẹ̀ irú ẹni yẹn ìdájọ́ ti ẹni pé ànípa padà ó fi yàtọ̀ sẹ́ni tó mọ́ pààyàn ànípa padà àmọ́ yóò san owó ẹ̀mí tó pa ọ̀ bàbá tó gbẹ́sọ́ kàwé kalẹ̀ tí ń kọ́lé lọ́wọ́ yóò sọ wọ́n mú ti tó kó sínú kànga rẹ̀ owó ẹ̀mí èló ní ti ráì èló ẹ̀mí ní mo mọ 61 million last àbí 65 last tí wọ́n mọ́ tó bí nítorí bá pa ẹ̀mí àtàtì last year tí wọ́n pa ẹ̀mí kan tó tó by mistake all found family ẹni 65 million náírà tani sọ̀rọ̀ ẹgbẹ́ ìbá rí orí ẹwọ bí islam ṣe bàbà rẹ̀ ní tó ṣí kí mọ̀ pé sísá mílíọ̀n náírà so eléyìí abájọ́ bá rí tán èwo ní jẹ́ kò rí kò rí kẹ́ yóò rí o a ní àbá ní kò rí wọ́n mú ní ó bẹ̀rẹ̀ sẹ́nu yóò ṣiṣẹ́ kú ni nílùú tó ní túmọ̀ àmọ́ láwùjọ wa yìí kò sí túmọ̀ fún ìsẹ̀mí wa ò ní túmọ̀ ní láwùjọ wa yìí bí ẹ bá sún ẹ̀wọ̀n Saudi Arabia owó ló bá wá ìmúmẹ́ tó sún ẹ̀wọ̀n Saudi Arabia ó dé nà yìí sípà ló wá rà ó ti di fáìmà nísìnyí gbọ́dọ̀ wa fáìmà gidi bí ẹ bá ń sún ẹ̀mí bí ẹ bá ń sún ẹ̀wọ̀n lọ́wọ́ bí ẹ bá ń sún lọ́mà ẹ̀ ń fẹlẹ́ wọn títẹ́ iṣẹ́ tí ń ṣe òní ẹ máa fún sálárì rẹ̀ yóò máa sọ lọ ẹfẹ́ lẹ́yìn owó ṣèlú kú ni kó tó lè ṣe iṣẹ́ owó tí ó wọ 65 million naira yóò san àwọ̀ ìwọ́n ni ẹ kò mú kátàkà ní ọlọ́dún ogójẹ́ bòdì ìdáfẹ́ mú bẹ̀rẹ̀ jẹ̀máà bí ṣẹ̀ríà ṣe dáàbò bo ẹ̀mí tó ẹwà ń pe mùsùlùmí ní pàyàpàyà ṣẹ́fẹ́ nìyẹn ìta ìsìláàmù ní wọn kò síkìrì yìí kò wọnú islam ni lójú ayé àwọn kan bẹ tẹ́pẹ̀ ní almuahid àwọn almuahidu òun làwọn tí wọn kì í ṣe mùsùlùmí àmọ́ wọn láwọn ọmọ gbẹ́lu mùsùlùmí àwọn òsì ní sí ẹ̀sìn wọn gbà ẹ̀sìn àwọn àwọn oníṣẹ́ gbangba àwọn òsì ní sí àwọn ti máa fún mùsùlùmí ní ojizia tax páàtì mùsùlùmí kò sì sírù kò tọ́ lé tó ọba jẹ́wọ́ lọ́ba àwọn gẹ̀gẹ̀rí ìwọ ọlọ́mọ mú wá fún ààrẹ ọmọ agbára sí ti ọ̀nà ìrànyàn owó yẹ pẹ̀lú náà pẹ̀lú ẹ̀ tó bá ti àgbí kó wọn pa wọn pàpọ̀ wọn máa ti ń gọba yìí ẹ̀mí rẹ ti di sísọ́ láwùjọ Islam wọn wá pa owó ẹni bẹ́ẹ̀ njọ́ kan anábìwá rí lẹ́lẹ̀ tó kú anábì ní à mọ̀ áìdù lẹ́pà yìí man qatala mu'ahida ẹni bá parú ẹni báyìí lamu yadkhulu aljanna mùsùlùmí pa ọ́ anábì ni lamu yadkhulu aljanna mùsùlùmí tó pa ọ́ níwà aljanna wala yajid rihaha anábì ni kọ́dà kò ní gbóhùn aljanna mùsùlùmí tó parú ẹni bẹ́ẹ̀ anábì ni kò ní wà aljanna lẹ́yìn ìgbà tí ò tún ní wà aljanna kò tún ní gbóhùn aljanna àti kí ẹ máa ànábì wá ní distance ibi tí yóò wà tí yóò ti máa gbóhùn àlìjẹ́nà ó tó ìrìn tí ẹ sí lè sá fún 40 years tẹ́sí bá gbé rẹ̀ ní sí tí wọ́n ń sáré lọ kọ́dàkọ́dà ìgbé ẹ̀já fi ẹ sílẹ̀ káníkíní èyí tí gbílé rìn títà ní 40 years yóò tàyè kó sí àwọn òkúta àdáni wọ́n tó ní ọdún púpọ̀ ọdún ẹni tó pa ẹni tó pa sí èsì mùsùlùmí nìyẹn kọ́dà nẹ́bí ní lọ sí ogun àwọn obìnrin wọn ẹ má pa àwọn ọmọ kékeré wọn lọ́sọ́kí nìyí ẹ má pa ẹni bá wọn ogun yóò rí ẹni bá pa àwọn ọmọ náà kí ló sí ajẹ́ pé àwọn so islam yẹn ti payapaya islam ń dáàbò bò yẹn ni amúkìlá fẹ́ mú gbogbo àwọn ètò àǹtẹ̀ yìí a fẹ́ wò pé afẹ́kẹ̀yàn pa èèyàn lásán ní tó bá fi lè mú èèyàn tó pa gèfèrí tí è kírun kí mùsùlùmí pa gèfèrí tí è kírun mùsùlùmí kírun ó pa gèfèrí tí è kírun tó mọ̀mọ̀ pa bẹ́ẹ̀ anábì ní kò ní wà lè jẹ́nà ó pa bá ní gèfèrí ó sọ ní kò ní gbòòrùn wà lè jẹ́nà ábọ̀tìbọ́tì ẹnu apá mùmìnì subhanallah kìí tó wá ṣe mùmìnì lásán alùlámà àwọn àfà àwọn àfà tí wọ́n gbó dédé èyí tí òdédé náà ní ọpa wọn o ẹnu lè gbọ́ yẹbi ọwọ́ abáwọn yóò ní mọ̀ fún mùkálàfà bẹ́ẹ̀ ló ti mú wa òkè tó ń sọ ni pé àwọn àfà tó bá dódé alẹ́ pa wọn àjẹpẹ́ ìlẹ́pàá àfà tó ń nọ̀nù àti pàmà àfà tí ò dédé sára àwọn èèyàn bọ̀ kí wọ́n pa àwọn àfọ́ òdó dédé àwọn àbá tí wọ́n ń pa àwọn tí wọ́n ń pa ẹ̀sọ́ lọ́wọ́ bá Sheikh Al-Albani ti Zaria wọ́n pa àwọn náà ni tọmọtọmọ àti ya wọ́n pa afá kan náà ní ogún ọ̀sán rẹ̀ mọ́ pẹ̀lú Abẹ́òkúta mọ́ pè lábẹ́òkúta àti ìyàwó rẹ̀ àtọmọ gbogbo wọn pàdé kan náà subhanallah ọmọ mẹ́rin lẹ́ẹ̀kan náà obìnrin méjì ọkùnrin méjì ilé ìsinmi ọmọ kékeré ìwé ní onídùnyàn ìwọ́n yóò apá lórí ọdún máa òbí rẹ̀ báàbò ní ìwọ̀n náà ọlọ́run ní sẹ́lá àwọn yẹ̀wúdí ṣe lótọ́ fi rí ìbínú ọlọ́run ọba ọlọ́run wá ń rìpọ́ọ̀tù tí wọ́n ṣe ń rìpọ́ọ̀tù ẹ̀fà wa kábàbà ṣe kíni kábà ṣe rẹ̀ ìdí tọ́lọ̀ ọmọ fi múra ọba ìwánu kẹ́ẹ̀sì ìwúrú àtọ́lọ̀ ó fi jẹ wọn bọ́lọ̀ ṣe tìlọ́tọ́ àwọn ẹni náà wò kí ló fà àwọn èèyàn ti jìnà sọ́rọ̀ náà bá ẹlòmí ò tẹ́ ẹ̀ka ẹ̀mí fún rárá ìtò òun fi ń jẹun ó ti kàkú bí tẹ́ẹ̀sì yóò lòun lọ bíṣẹ́ ń lọ pààyàn àwọn Boko Haram iṣẹ́ làwọn náà mú ẹnìkan náà mú yóò inú Boko Haram yíbò lòun ó ní yunifásitì lòun wà ìyẹn láti kọ́ yunifásitì rẹ̀ tó ti wá mú òun ti parí ibẹ̀ làwọn Boko Haram ti mú un ọba tírénì òun wọ́n ti ń gba five hundred thousand ẹ ọmọ ló lọ́wọ́ seven hundred thousand lójú àwọn àbùkù ara bù iṣẹ́ tó ń sọ fún wọn pààyàn ìdá ìsìláàmù ẹ̀ ti ẹ̀ ti pààyàn pààyàn àwọn tí ń pààyàn lórúkọ islam islam kò ní ká pa wọn but mistake táwọn ẹ̀ máa ń ṣe ni pé tí wọ́n bá rí mùsùlùmí tó ṣe nǹkan tí ò dáa wọ́n wá lébẹ̀lì gbogbo mùsùlùmí ní orúkọ yẹn bẹ́ẹ̀ tó bá rí alùsùnà alùsùnà yẹ burú wọ́n yẹ tọ́jú ìyàwó wọn sí ah. ìsìláàmù lọ́wọ́ ní kọ́ tọ́jú ìyàwó wọn àbí súnà wọn òun ló yàtá rẹ̀ ah, àwọn alùsùnà burú bú o àyẹ̀jà wọn ẹlẹ́hà wọn bú o sí àwọn ẹlẹ́hà ń bò ẹlẹ́hà ń ya ẹlẹ́kẹ̀ẹ́bù islam ní ká bú wàláì ìsìlámù oníká búyàn anábì sallallahu alaihi wasallam anábì ní gbogbo ẹni man sabba abahu la yadkhulul janna anábì ní ẹgbà pa ẹgbà tó lè bú bàbá rẹ̀ bàbá tó bí àbíyá tó bí anábì ní kò ní wà ní janna wọ́n wá bèèrè pé àwọn sàbẹ́ ní bóòlù ẹ̀dẹ́ alẹ́ ya wèrè dé tí wọ́n ya wèrè yóò yá yàkúyà yóò máa búyà rẹ̀ àti bàbá rẹ̀ ẹwà àwọn sàbẹ́ tí sọ̀rọ̀ àwọn ọ̀pẹ́ àwọn ọmọ òfò kọ́pàá náà bọ̀ wá alájẹ́ alájẹ́ ẹjọ́ èyẹ nípa àbá rẹ̀ sá lúrù lè yí sọ alẹ́ nípa àbá rẹ̀ àti yá rẹ̀ ó wá jọ sàbẹ́ lójújọ́ rẹ̀ pé bóò ló ti rọrùn kéyàn sí kíni kéyàn bú yàrá àtàbá rẹ̀ alẹ́bíwá gbìlọ́nà mi fún wọn anẹ́bì ni man sabba aba ahadin faqad sabba abahu ìta ń sọ ní pé bọ́ bá ti gbàgbé ń bàbá bàbá jẹ́ lọ bú ní ìtànàbí sọ́nù ìsáàmù tẹ́ta bú yàn ọlọ́run bàbá rẹ̀ ara mi lọ bú onídìkọ́ bú ni kí ló ṣe ta ló bú bàbá rẹ̀ nítorí lè mú ọtọ́ ju bàbá rẹ̀ ni pé kọ́ bú bàbá ẹnìkan tọ́ bá ju bàbá ẹnìkan bàbá rẹ̀ lọ bú pé bá kọ́ bá ju bàbá rẹ̀ ọ̀nà ànábì tó bá ń gbáyẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ni kan bá bú ọ má bú di o bó bá níjà dé ànábì ní ọhọ ọlẹ́mi ń gbáyẹ̀ ṣe pé ni ọ̀fẹ́ ká máa sọlọ́wọ́ ń sọ ń ọlọ́ni àwọn tí ya aláìgbàgbọ́ pẹ̀lú àwọn òfin ọlọ́run wọ́n sì ń pa àwọn ànábì ọlọ́run ọba bẹ̀rẹ̀ ìhàkìn lọ́nà tí ó tọ́ wọ̀yẹ tùlú na lẹ́dí na múrú na bilqis wọ́n tún wọ́n ń pa àwọn àfà tí wọ́n ń pe àwọn èèyàn sórí òdodo nínú náà nínú àwọn èèyàn fàbàṣírí hún bí àdáàbì ní alẹ́ bá ń fún nírò pé wọ́n jẹ ìyà lórí àwọn jẹ àdáàbùn alẹ́ ìyá ẹlẹ́ta èrò bí kan máa ń tàyàn tí tó máa ń ròyàn àgbákòyà níjẹ́ wọn yé èyí ta mí ọ̀tọ̀ nìkan máa ọ̀tọ̀ ní máa ròyàn ìyá méjì ló jẹun ìyá ẹlẹ́ta gbogbo ẹgbẹ́ ìjọba ilé ìwò yóò wọ̀nà ọlọ́run ọba ọlọ́run tó wọ́n ti ti wáyé pé ẹni bá dẹ́rù tí ẹ bá dẹ́rù habitat ọlọ́ni ìyá wọn tayọ ìyẹlẹ́sẹ̀ ẹ̀rù nìkan kọ́dì kọ́dọ̀ ọlọ́run ni pé alẹ́ ula ika lẹ́ni ní habitọ́ ti àmì ẹ̀lòkù gbogbo jẹ́ tí wọ́n ti ṣe fọ́lọ̀ pápátá ó bàjẹ́ wọ́n bá gbàrẹ̀ ọlọ́run nígbà ọ̀yọ́ wọn kí ni wọ́n yá gèdè kí ni wọ́n yà yẹmọ́ yà kéfèé nínú kò ní gbàtàrí kò ní gbàtàrí kìyàmà wà mẹ́lẹ̀ ahùn nínú ṣeré kò ní sí ẹnì kankan tí ó ràn án lọ́wọ́ níbi ìyá ọlọ́run ọba tó bá ti dá lè kéya ajá sí pé àwọn kan bẹ tí wọ́n rìnà lọ́wọ́ níbi ìyá ọlọ́run àwọn eléyìí ò ní rìnà lọ́wọ́ kankan bẹ tó tí tí wọ́n ti lágbára jù wọ́n pa èèyàn kí wá sí èèyàn lásán wọ́n pa àwọn ẹ̀ tó pa ọgbẹ́ tí máa ń dán ilé ìwò kò túbá ọ̀ ọgbẹ́ tó ti pààyàn náà rí wọ́n náà túbá ọ̀ ẹ̀mí èyàn òjò àwọn ìlúmọ́ lónìí àmọ́ kéèkéé máa ń para wọn nísìn wọ́n ń fún wọn lábíkú àgbà wọ́n sọ àwọn òbí wọn lẹ́ni tí ò nírètí mọ́ kéèyàn wó sọ̀sọ̀ ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ tiẹ̀ náà gbádà lórí àì tàbáyé abọ́ ti pààyàn rí lọ́nà kan àbọ́nà méjì ṣùgbọ́n lọ́tọ́ lọ́wọ́ ọba rẹ̀ ọgbọ́n ọba kú bẹ́ẹ̀ tí ó ti pẹ́ ni ọ̀túbá ni ọ̀ní ti mẹ́ma ẹni bá ní túbá ọlọ́ni máa ń tábà wà á mẹ́nà wà níbi àwọn aburúkú tí ń wù ó tún wá ní ìmánì ìtú wọn ń ṣe dáadáa ọlọ́run láwọn fẹ́ irú àwọn báyìí àwọn àṣìṣe wọn bá wọn parẹ́ o sùkú ẹ̀ máa jákàn mọ̀ náà pé èyẹ tí wọ́n ti apápayọ àbáàtẹ ní asúbánìtì èmi ti payọ <clears throat> kọ́dà alága èmi ní apani fáwọn ẹgbẹ́ ti wa wàhálà ìtura ọlọ́run forí jẹun anábì ló fún wa ní ìrùn parakùnrin kan ó pa èèyàn 99 ẹ̀rọ náà wá bá ó fẹ́ túbá ó pa ìyẹn ninety nine ọgọ́rùn-ún di ẹ̀yọ̀ kan ló pa ó wá lọ bá àwọn èèyàn ó ní ẹ̀dá fún ẹ tọ́ka ní sọ́dọ̀ àwọn àfa ìgbà tí wọ́n tọ́ka tiẹ̀ wọ́n tọ́ka ẹ̀ sọ́dọ̀ ẹlẹ́sìn bá àwọn àwọn ṣe àwọn mistake yẹn lónìí bí yẹn bá ti tí yẹn bá ti mójútó ẹ̀sìn kí làwọn ń pè gbogbo àwọn ọmọrù iná àbá làwọn ń pè wọn lé wọn àbá ọmọrù fún ọdẹ bọ́ iná ti dàfà tó kọ́ tí ń rìn wọ́n ti ń tẹ́wé ẹlẹ́sìn àwọn ilé náà àbámujá ìmọ̀ ń pè wọ́n sáfà sì ni wọ́n pé sáfà kọ́dẹ̀ lòmí akọ̀wé ni ibi tí alifu dọ́gbà dóbi òkú àìkò dáàmà àmọ́ tó gbọ́dọ̀ ti ń sẹ́ẹ̀sì kí ló pè bí wọ́n ti ṣe dàdádé ní dàdádé nínà tí ń tẹ̀lá àwọn afẹ́yẹsùn ní káàkiri tó náà ń da kiri bọ́ọ̀lù tí ó bá ti mọ̀ kí ló pè àfa àwọn mutaluku àwọn èèyàn máa ń fi ẹlẹ́sìn ní àfà mistake ńláńlá ni o ayé àdìsí gí àmọ́ ìyàtọ̀ tí ń bẹ láàrin àfà àti ábídù àti ni àti ábídù ẹlẹ́sìn ọlọ́ọ̀bá ẹni tí wọ́n tọ́ka rẹ̀ sí ìsàfà ẹni tó níbẹ̀rù ọlọ́ọ̀ ni tí wọ́n ń sin lọ́ọ̀ sọ bí ìbá ti bẹ̀rù ọlọ́ọ̀ ìbẹ̀rù ọlọ́ọ̀ ọba ò ṣe é sẹ́sìn nìkan ìbẹ̀rù ọlọ́ọ̀ kò sí ní kí ẹ nímà àfá yìí kò sí wà a èyí ẹni tí ní lọ́pa ọ̀rọ̀ kọ́ lọ́n gọ̀ọ̀lẹ̀ ọlọ́run ní foríjì ọ̀láyé ó lè kọ́ ọ̀rẹ́ àforíjì ọlọ́ba èyí ẹni tí náà náà tọ́pa ìwò orílẹ̀ wa nù wọn ọlọ́run ní foríjì a kan yóò kó sọmálẹ̀ ìwé lómi pa kí 100 àmọ́ tí wọ́n ní 99 kan ní ẹ̀ẹ́sẹ̀ pẹ́ ọkọ̀ yóò kù lẹ́kọ̀ọ́ ọ̀fíkíṣẹ̀ kọmọ tó jẹ́ lélérí bó ti pàpá ìlú ó sì fásiwá sí nu ìyà tí ń bẹ ìyà ìnímọ̀ tó ń dájọ́ ẹ̀ ló sí òun síbẹ̀síbẹ̀ náà sẹ́fẹ́ tó wà ní ti yálé tó fẹ́ tó fẹ́ túbá sẹ́fẹ́ ìtúbá ẹwà tó wá látọ̀kan rẹ̀ ni síbẹ̀síbẹ̀ ẹ̀mí òjò gbádùn ó tó lọ bá ẹlòmí ẹ̀dàkùn kò fẹ́ túbá ẹ̀tọ́ kàbẹ́rọ̀ àfà wọ́n tẹ̀sẹ̀ wá tọ́ka ẹ̀tọ́dọ̀ alimu ẹ̀tọ́ nímọ̀ ilé wọn ni inna Allaha yaghfiru dhunuba jami'a kò sí ẹ̀ṣẹ̀ kan tọ́lọ̀ òfin forí jiyàn tí a bẹ tó bá láyé ẹ̀ṣẹ̀ tó burú jù láyé tọ́lọ̀ ní ẹ̀bá kú lérí ẹ̀wọ̀n ní forí jiyàn ẹbọ ni bọ́ bá sì ṣe tán tọ́sí wà láyé tọ́fẹ́ tó bá lọ́wọ́ tẹ́kẹ́ nìyí yóò forí jiyàn ẹbọ ju kẹ́yìn páyàn lọ ẹbọ ó kẹ́yìn páyàn lọ àfáyẹwà fún ní mọ́jẹ̀mú tí máa ń jẹ́ kí tí bá rọrùn mẹ́sẹ̀ pé òun lọ́pọ̀lọpọ̀ òfin ní ṣe lónìí ẹni tó bá fẹ́ túbá tí ò bá tẹ̀lé lánàá yìí kò lè ríbi túbá yóò túbá lóòótọ́ àmọ́ ètò padà sí ẹsẹ̀ yóò bá padà yá kí là sọ àfáà láwùjọ tọ wà yìí ọ̀dá àbáwùjọ yìí bá dáa ni ó ti gbọ́ inú tàn pé ẹnìkan pààyàn wọ́n ti kó náà jì ẹnìkan gbèyàn lọ́wọ́ wọ́n ti gónà lọ́wọ́ di ọlọ́run bá ní wàsílì kọ̀sọ́ hayat ya bóòlù alìbá ọlọ́run ní ibi tí tẹ̀mí yín wà tẹ́mọ̀ tẹ̀mí látàláfíà tí ò ní sí wàhálà láwùjọ yín òun ní kẹ́mọ̀ bẹ̀sán ẹni bá pààyàn kẹpàá náà di ibẹ̀ nìtẹ̀mí yín wà ẹni bá gẹ̀yàn lọ́wọ́ sọ́wọ́ tó ló gé ẹgbíò náà dí ní ọ̀rán ẹwọ̀ fi dé rí bí bá fọ́yàn lójú ọ̀tún ẹ fojú ọ̀bẹ̀ náà ẹni tó bá ní tó bá lóun forí jì ẹni tó fọ́ lójú láti mo forí jì dá ẹ̀hẹ́n yóò wá fún lówó rẹ̀ yóò fún lówó fọ́jú ọkọ̀ mi lójú kan ẹ má fojú rẹ̀ bí mo forí jì ni lówó ẹ̀ẹ̀mọ̀ dájú ẹ̀ lóṣẹ̀ríà á fún owó fẹ́ máa pààyàn ni ní apá ìrìnlá pẹ̀lẹ̀ kan 65 million naira ní máa fẹ́ ẹ̀rọ jíbìtì kọ́ èló ní ọgbà 32 million odòló lábàá àti ẹnu bẹ́ẹ̀ bá gé yàn kàtà lásán ló ṣẹ̀ríà wọ́n nìkan gé ti ẹ̀dí àwọn náà mo forí jẹ máa gé ó fẹ́ máa mú kí ṣẹ̀ríà kọ́ máa ṣe léyìí sáàmù pa wa jẹ̀mọ́ olúwa ní kẹ́ẹ̀mọ́ gẹ̀ẹ́sán ni ibẹ̀ ní sẹ́mi wà lára nǹkan tó jẹ́ káwùjọ ikọ̀ ọ̀hún tìlò nínú ọmọ kan bẹ wọ́n ló ó gé ẹnìkan ní àdálọ́ báyìí e iṣẹ́ rẹ̀ ti já báyìí bó ṣe gbé rọ́nù ó gbé lẹ́yìn ọdún mẹ́ta ó bá padà ó bá tún yàn káàkiri lòlù ó bá tún bọ́ọ̀yì gẹ́gẹ́ náà èmi wá èmi ń bọ̀ wá sọ́nà mọ́sáàtì báyìí ó wà wájú mi ń lọ àwọn ọmọ gss àwọn méjì àwọn ń bọ̀ ọ̀nà ìsàlẹ̀ tí wọ́n rìn báyìí emma big boy ó wá gba ara àwọn èyí kọjá èmi lẹ́yìn ní o ẹgbẹ́ rẹ̀ á gbà ọmọ yẹn wọ́n bọ́dá ṣẹfẹ́ tẹ́fẹ́ náà ẹni máa páyín máa gbérọ́ wà láwùjọ nínú máa páyín máa gbẹ́bí máa gbérọ́ torí pọ́ sọ́lá kankan gbérọ́ ó ṣe ìgbà tó dé bó ṣe lọ ní wákún dé tó wọ́n mú ní ẹgbẹ́ ọwọ́ tiẹ̀ náà káná gbé ní jẹ̀mọ́ ẹ́ kò ní sọrú ọkọ̀ bá mọ́ àìgbẹ̀sán ẹ̀sẹ̀ òun ló jẹ́ káwọ́ yọ ibà àjẹ́ o àfáà yìí sọ fún pé àwùjọ rẹ̀ yín ọ̀dá àwùjọ yín ọ̀dá kó láwùjọ yìí tó pọ́ rẹ́dì láti túbá ó fa àwùjọ lẹ̀ àsódá kí ẹ̀mọ̀ lè túbá ó bá lọ ibi tí ń lọ ikú bàbá lójú ọ̀nà gbàtíkú bá lójú ọ̀nà àwọn màláíkà tí wọ́n ń gbẹ̀mí èèyàn burúkú ọ̀tọ̀ làwọn àwọn màláíkà tí wọ́n ń gbẹ̀mí ẹni rẹ̀ ọ̀tọ̀ làwọn àwọn méjì pàdé mẹ́lẹ̀ kan náà ẹnìkan ló sàgbé wọ́n ń jà sí eléyìí ni ah, èèyàn bú ni àwọn àwọn ń gbé wọn àwọn èèyàn wọn lọ ti túbà wọ́n ní àgbàbọ́ túbà walakin lam ya'mal 'amalan khayran kọ́tù àmọ́ kò sí ara kan rí láyé ọlọ́wọ́n ọwọ́ wa ó ní kó parí ìjà fún wọn ọ̀dà ẹ̀wọ̀n ibi ń lọ ẹ̀wọ̀n ibi ń bọ̀ èyí tó bá súnmọ́ mẹ́ ẹ̀ka fún ó tẹ̀ jáde lù rẹ̀ ni ọlọ́run àti ìwà àbẹ́ ọlọ́run apá ilẹ̀ láfẹ́ kó sun ó kàn sun sí ìlú tí wọ́n dá ní bá mọ̀lẹ́kà ó dá kẹ́ẹ̀lì mọ̀ túbá gbogbo dáadáa tí wọ́n jẹ́ ṣe èyí ṣe dọ̀la ẹnìkan pòsì kan sọ́sì whatsapp àwọn kan ọmọ ìta program tó máa ti ti àwọn tí wọ́n bá ní wọ́n á gbé wọ́n gbé òye fún kó náà fi àti tí wọ́n kàn sọ́sì nìkan ní aláyẹ̀pọ̀ yà so ó padà wá rí sí ó ráwọn tí yànjẹ́ wá rí sí pẹ̀lú àbáyé ah, ìyájẹ́ àwọn èèyàn bóyá wo fídíò oyo fíìmù wọn ni ah ìyájẹ́ àwọn èèyàn tó báyìí ó náà bá donate ó kọ check wà lọ fi síbi box wọn ńlọ báyìí dé ó kàn lájẹ́ ló ti kù yìí ẹwọ́ ni kọ́lọ̀ bá fẹ́ èyí é ti lè dáadáa ó ṣe tán ó gbé mọ́ sí ìrẹ̀lọ́wọ́ ìdó ó kàn lájẹ́ ló ti kù bẹ́ẹ̀ ìta látẹ́kínlẹ̀ tó ní rahmatullah ẹ má jákàmù náà bí orí ọlọ́pọ̀lọ́wọ̀ ní forí jìnnà ọlọ́pàá forí jìnnà arákùnrin yìí níparí mo sọ lẹ́ẹ̀kan pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ túbá in tí èyí túbá rẹ̀ ti pápátá ní pé mọ́ padà sí ẹ̀ṣẹ̀ solúsàn yẹn rízì tí a fi ń ṣe ẹ̀ṣẹ̀ yìí òun lẹ́kẹ́ ìyanjú kí rízì tẹ́ni ohun àlúlù tí ó ṣegí nìyí tí ò dára lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ wọ́n náà mutí ọmọgbó ọ̀n ṣe sinà ọ̀n ṣe kọ́ọ̀tù ọ̀n ṣe gbá ọ̀n sàwó ọmọ tó ń bá rìn kéńjì olùbárìn rẹ̀ irú ẹ̀dá tó fẹ́ jẹ́ àwọn tó bá rí bẹ́ẹ̀ tó bá jọ bẹ́ẹ̀ mọ bá wọn rìn kéńjì ẹ̀bá assembly ẹ̀ kéńjì ẹ̀ bá ní kọ́ kéńjì létọ̀ ń gbé kọ́ọ̀fẹ́ tó ọlọ́kọ́ lọ́rẹ́ ti lọ kó bẹ́ẹ̀ náà fúgbà kan díẹ̀ torí wà fẹ́ tó kún yóò tún mẹ́rin tó padà sí i abiola bàbá àlejò ọlá mọ́tà ṣe wá lẹ́rú sí túbá ọlọ́run ní túbá tọ́gbàtà nasuha ọlá jẹ́ kan ọlọ́run sallallahu ala nabiyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim àdúrà níbi ìbáyà níbi méjì ẹyọ kan yà yìí náà àbáyé àbáyé <laughs> náà wà ó wà ní àlàárà tirẹ̀ ó sì sàmójú àwọn ẹ̀dá ṣúgbà ní sí lára àtàmójú ẹ̀ náà ni tó sí tóbi ọlọ́wọ́ bá ní wallahu ta'ala àrísọ́wà kò sí ìpọ̀ púpọ̀ jù ìyẹn kọ̀ wà fẹ́rí kí ààbò láti máa ronú nípa ọlọ́wọ́ tó jẹ́ kí yẹn ẹ̀rọ nípa lọ àwọn ẹ̀dá tó dá kò sí mọ́ ni yóò lè fún ni àmọ́ pé ẹ̀bẹ̀rẹ̀ olúkọ náà bá fún ààrẹ gẹ́gẹ́ à yóò sínà èyí táwọn fún bí dé lọ́tọ́ bí sínà ìsàfákarú ìkọlìkìlá wà látàfákarú bílá ara rẹ̀ gẹ́gẹ́ wọ́n ronú Thank you. bá rẹ̀ yóò fi àwọn ẹlẹ̀ yóò sì padà padà wárẹ̀ ẹ̀fọ́dún kan àwẹ̀ tàti lọ jẹun wárẹ̀ ẹ̀fọ́dún méjì àwẹ̀ sí ti lọ jẹun ọdún kejì ìtókọ́lọ́ mú láwẹ̀ bá náà yóò jẹ́ yóò sọ padà náà tó bá jẹ́ àgbàlagbà àgbàlagbà tá à ń sọ arúgbó ẹ̀rọ pé lágbàlagbà mọ́ arúgbó tó yẹ pé kò lágbára ti gbà wẹ̀ tẹ́ pé oúnjẹ rẹ̀ wákàtí wákàtí náà ni ọlọ́run ti bùnà àṣẹ tẹ́lẹ̀ bọ́tẹ́ ní ìdọ́ ẹgbẹ́ gẹ̀rẹ́ tẹ́lẹ̀ náà ìmọ̀ ń gbáwẹ̀ kìí fọ́nà ọkọ̀ ìgbò ìmọ̀ ń gbáwẹ̀ ọlọ́kan ni ó rẹ̀ ni ó jẹ gbèsè náà yóò gba àwẹ̀ yẹn díẹ̀ díẹ̀ tọ́lọ́ fi ní kí ó gbà tán kò tí tó kò tí wà ń tẹ́jà àwọn tọ́lọ́ ní pé àwẹ̀ wọn ó bò wọn kí wọ́n bọ́yàn alákìlá bàbá yìí yóò gbà tọ́tún yìí nù tó bá gbà tọ́tún yìí tán báyìí ẹ̀hẹ́n bá parí ní wọn abẹ́ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ kúlé bá dáa fún gbàrà níbi dáúdà ọlọ́run <laughs> tí ọ̀rùn fún tí tàbí dáúdà bá fẹ́ nílá díẹ̀ kọ́ gba monday àti thursday at least ní wọn gba méjì nínú week nínú oṣù kan ní wọn gba mélòó ní wọn gba mẹ́jọ nínú oṣù kan eight times twelve eight and seven ẹ rí sí six four tó tó bá wọn forty eighty seven and eight láàrin olókè ọmọ ẹ parí ẹ látún bá yọdún míì kó tó ń gbà yókù yóò rọ lọ́wọ́ àti àlọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa